الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث الخامس والثمانين والستمائة وعن أبي قتادة الأنصاري رضي الله عنه في قصة صيده الحمار الوحشي وهو غير محرم قال فقال رسول الله صلى الله عليه وآله وسلم لأصحابه وكانوا محرمين هل منكم أحد أمره أو أشار إليه بشيء قالوا لا قال فكلوا ما بقي من لحمه متفق عليه وعن سعد وعن سعد بن قدامة الليلي رضي الله عنه أنه أهدى لرسول الله صلى الله عليه وسلم وهو بالقوة أو بوتان فرده عليه وقال إنا لن نرده عليه إلا أن حرم متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله حديث على تقولون جاء حديثي في الإمام البخاري ومسلم سواء بالله قتل من قتادة الأنصار رضي الله عنه حديث ينصف عن يا أبو قتادة قدس الصدق kẹtẹkẹtẹ ní ọgbó nígbà tí anabi sọ̀rọ̀ bá àlùsọ náà lọ sí mẹ́kà láti lọ sí hajj àbúkàtà dàrí òun ajá ni tó ṣe pé kò gbé al-ihram kò gbé ihram sọ̀rọ̀ oríṣiríṣi sábà bí wọ́n sọ eléyìí tó ló ń ṣe pẹ̀lú kí ló dé tó ń fi gbé al-ihram torí rẹ̀. ọ̀rọ̀ tí àfáà sọ tó ní wọ́n wọ́n wọ́n yẹn mọ̀hẹ́rẹ́mẹ́ eléyìí jumlatan haliya jumlatan haliya ń sọ fún wa nípa ipò wo ni àbúkọ̀tà dá wa tẹ̀lé àjọ pé jumla haliya ni fi mahalli nafsul hal fi mahalli nafsul hal sọ ìyẹn nípa ìròyìn bó ti ṣe pa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó. ní ìgbà tó ń jẹ ẹni tí kò gbé ihram fáṣí tó máa hàlẹ ní ìgbà tó ń jẹ ẹni tí kò gbé ihram. قال فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أبو قتادة لنا إذا صفاه صحابة وكانوا محرمين نجا وجاني تبي الإحرام وجاني تواني الإحرام إلينا جملة حالية هل منكم أحد أمره أو أشار إليه بشيء؟ تعالى كان يقول لك لا تقص به أبني كان يوجهكم لطقة في أنايكم به قالوا لا ونقول لك آه كان كتوبيا قال فقولوا ما بقي من لحمة أنا من تبعته أجدت أجدت أن تبعته كوني معناه البخاري مسلم في ذلك akọ́kọ́ ni pé nínú nǹkan tó máa bá ṣe lé wọ̀ lórí ẹtí bá ti gbé ìhram ọ̀nà ní sísọ dẹ pàápàá jùlọ ọdẹ ẹranko orí ọ̀dà yàtọ̀ sí ẹranko inú omi ẹranko inú omi ọlọ́run ti lẹ́tọ̀ fún ẹni tí ó ti gbé ìhram kó lè sọ dẹ rẹ ẹ̀tọ́ ni kò sọ dẹ rẹ ẹ̀tọ́ ni kò jẹ́ ṣùgbọ́n kódà tó fẹ́ gbé omi tó ti sọ dẹ́jà yẹn inú haram lọ́wọ́ àti ti máa fi ti ṣe haram ọ̀nà ní Mẹ́kà àti agbègbè ibi tó yí ká tí wọ́n ti sàmì sí ibi tó yí mọ́tàkà tí wọ́n sàmì sí láàrin ibi tí Mẹ́kà wà sí ibi sámì yẹn dé ẹni wọn ń pè ní haram ààyè àbọ̀wọ̀ tó ní àwọn òfin tó dé tòṣe pé ń bẹ̀ yẹn kò gbọdọ̀ ṣọdẹ níbẹ̀ yẹn sẹ́ máa ń léèyàn káàbọ̀ fáwọn pàánà yìí ó ti bẹ́ẹ̀ ní báyìí báyìí ẹ padà lẹ́yìn ọlọ́ni wọn máa ń dákọ̀dá hó kàánà àmì ibi tán sáàmì sí yẹn. káàbìrì ọ̀gbọ̀dọ̀ wọ̀ bẹ́ẹ̀ haram ìnáwó ni kò kó nana jẹ sọ́n wọlé kolo mẹsìlẹ̀ haram bàdà àmìlì hàdà wọ́n ní àwọn ọ̀sẹ̀ bọ̀ wọn jẹ́ nǹkan kan bí ìbá tẹ̀gbìn o láti ọdún yìí lọ wọn tó gbọdọ̀ wọnú haram sọ haram nìyẹn nínú ọlá tuntun bẹ fún haram onígbé. ibi yòówù tọ́ ọlọ́run bẹ lẹ́dàá wọn ó ṣe sísọ dẹ́lí wọ̀ nínú haram àti fún gbogbo ẹni tó bá ti gbé ihram yálà ń bẹ nù haram wọn náà ló máa ń ṣùgbọ́n ìyá tó lè wo pípọ̀ ìgbà tó lọ́wọ́ á ní ẹranko wo iná ní bẹ́ńbẹ́ tó fi sọ̀dẹ̀ wọ́n tún lọ sahara ni tó rùn mọ́ńbẹ́ jẹ́ tó fi rin bíi four hundred kilometres yẹn òní kó lè rí ẹranko kan ẹyẹ tí ó fò gan níbi tó rùn yẹn ní agbára dé gbọ́dọ̀ kó òfin tó sì fi agbọ́dọ̀ mójútó ọ̀rẹ́ ẹranko tó sọdẹ àbọ ọ̀rẹ́ ẹranko tó sọdẹ ọ̀gbọ́dọ̀ sọdẹ. ìyẹn ni pé ọba àmọ́ ẹranko wàá ti mọ ọlọ́kàn rẹ fi haram ẹni kéèyàn sọdẹ. ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa ó lè dá wa wò. mọ lọ́wọ́ فيبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ويعلم الله من يخافه بالغيب ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bọ́ dan yín wò mo búra pé ma dan yín wò pẹ̀lú nǹkan nínú ẹranko tẹ́ ẹ máa sọ dẹ́rù màá mú wa bá yín nígbà ẹ mú kí wá yín sọ inú sahara gbà inú sahara gbà inú sahara kì í ti pẹ́ rí lásán o èyí tó jẹ́ súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́nà tuntun pé tẹ́ bá fẹ́ fọwọ́ mu ẹ fọwọ́ mu eléyìí tẹ́ lè dáwò tí ó bá jẹ́ pé wà nù ìhran àbámúrẹ́rẹ́ ọwọ́ adọ́yìn tó tún máa gbé ẹni sí lórí pé kí ló ṣe àdánwò nìyẹn bákan náà gàlà náà wà tó dùn ó yọmọ gbẹsẹ kan kò gbẹ kan lẹ gbẹ kan kò gbẹ kan lẹ ọdí omi o ti gbọ́dọ̀ sí nǹkan kan ìwòrán náà wà yọmọ fi ti rẹ tí yọmọ fi ṣeré tọ ọba tó sọkò so gbogbo nǹkan tí o lè ṣẹlẹ̀ tí ọba sínú ìhra ọlọ́ni máa dá yín wò pẹ̀lú kẹ́ranko kan yọ sí yín dókítà bá fẹ́ fọwọ́ mu fẹ́ fọwọ́ mu tẹ bá sì fẹ́ sọ ní ọkọ̀. ẹ̀sọ́ lọ́kọ̀ ní rọrùn tí ọba ọlọ́ni máa ṣe bẹ́ẹ̀ káwọn ẹni tí ń páyà mi ní kọ̀kọ́ lè máa hàn torí ẹ̀ ló ti jẹ́ pé rí tẹ́nakó tẹ́rù tẹ́lẹ̀ tó yọ̀ sí kò sẹ́ni pé ọba nìyẹn ẹnìkan gbọ́dọ̀ tàbí ẹ̀ka yín sọ eléyìí ọlọ́run ṣàdánwò ẹ̀ gbọ́dọ̀ sọ́dẹ̀ lẹ́yìn tẹ́ ti gbé alẹ́ ẹ̀fọ́ àwọn. ó lè bá yí wa ẹnikẹ́ni tó bá sọdẹ̀ dáràn torí wọ́n ní má ṣe torí pé tí wọ́n bá ṣe ọ̀ràn bẹ́ẹ̀bẹ́ẹ̀. àwọn tí wọ́n bá sọ pé má ṣe ọwọ́ àti sọ́wọ́n ní èsì nítorí pé wọ́n sọ pé ta ló ní kí má ṣe tòṣùbọ́n lọ ní mẹ́sẹ̀ ó túmọ̀ sí pé tó bá ṣe ó ti dáràn ìdáràn rẹ̀ òun náà nípa àwọn olùmọ̀ méjì nínú àwọn olùmọ̀ Islam wọn dájọ́ ìpè ẹran tó pa yìí o nǹkan báyìí yóò di nígbà bá sọ pé yóò di o ńlọsàn ọwọ́ àgbè lọ sí haram àwọn aláìní ti ń gbé haram àwọn ní ọjà náà ní ìṣèlú kéèyàn pa gàlà àwọn olùmọ̀ọ́ wa sọ pé ọ̀pá gbò ọ̀gbọ́n tó pa gàlà ọ̀gbọ́dọ̀ jẹ ẹnìkan kò sì ní jẹ tó bá ti kú ọ̀tọ̀ ti gbé ìmọ̀ràn lọ pa ìwọ ọ̀gbọ́dọ̀ jẹ ẹlòmíì ò sì ní jẹ ẹlòmíì ń kárí ẹni tó náwó àná ìmọ̀ràn àtẹnitì. kò sínú ihram torí ẹran na sẹ́ni tó wà nínú ihram pa ó ti dòkú ẹran kọ́lá kó tó bismillah Allahu akbar kó tó yìn bá kó ti di òkú ẹran sọ̀rọ̀ lọ́n ti lé wọ̀ fún ẹran gbà náà jẹ́ ó sì pa àgbo kan fáwọn aláìní tó wà lágbègbè bí ẹni tó rí kọjá mìkọ́t kó tó di kó gbé ìhàn yọ pẹ̀ràn ẹ̀ràn àbáwí ọ̀gbọ́dọ̀ jẹ́ńbẹ́. bẹ́ẹ̀ náà lẹni tó ṣe ikú ọ̀sọ̀dẹ ẹran nígbà tó ní kọ̀gbọ́dọ̀ sọ̀dẹ yọ pẹ̀ràn ìta olùmọ̀ méjì yẹn bá sọ pé yọ pa ẹ̀ràn àbáwí ni kọ̀gbọ́dọ̀ jẹ́ńbẹ́. yàtọ̀ sẹ́ni tó pẹ̀ràn nítorí kó ṣe hajj tamattu hajj táwọn kọ́ sí umrah síwájú rẹ̀ kó tó àbí ṣe hajj qiran ó ṣe pé hajj àti umra la dà ní ìpapọ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó bá ti léyìn yọ ọ̀pọ̀ ẹran dáadáa àmì ẹran tó ń pa yẹn yọ jẹ́ mbẹ́ torí kìí ṣe ẹran àbáwí ẹran tọ́jú ọ̀nà yẹn látàrí irú hajj tó ṣe yọ jẹ́ mbẹ́ tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ ike ẹran ògùn ló tẹ̀yìn orí pa. láwọn agbègbè ọ̀hún yàtọ̀ sí tọ́lọ́ lè fi sàdánwò fún yàtọ̀ ẹgbẹ́ èyíkéyìí ló lè yọ̀sọ̀ ẹran wo ló súnmọ́ kéèyàn rí pàmbẹ́ ẹran tó kọ́mọ̀ tó lè máa rí tí ọmọ lọ tí ọmọ bọ̀ ó náà lè yọ àdàbà ẹ̀wẹ̀lé ọpọlọ dára especially tó bá dé ní Madina wàá lè àdàbà tó pọ̀ nítòsí mọ́ṣáláṣí maka màá rí wọn tó fò lọ fò fò lọ fò tó láwọn èèyàn máa ra alikama fún wa wéè wọn máa ra wọ́n máa dà á lẹ̀ fún wa àwọn ẹyẹ yẹn lè bà náà kí hundred lọ ara tó lọ ọ gbọ́dọ̀ wọn dípò kó lọ pé ẹ ah, tí fò à lọrọ kálukọ lọrọ ẹhẹn ó sì sì pa ọ̀kan náà àwọn ẹyẹlé yẹn rí ẹ̀kẹ́ lè kó ti pẹ́ táwọn ẹyẹ ti wà ń bẹ̀. torí ẹnì ní pa wọn ó máa pọ̀ generation after generation. wọ́n rà nínú mọ́sálásí haram tó bá ti gòkè tó gbogbo yóò rí táwọn ẹyẹ ẹgbẹ́ tó ti kálukú tó mú àyè ṣe ìjọba mi kò kó lè ọ̀gá ẹ̀yẹ́ tó máa ṣùgbọ́n tí Umar wá pa ọ̀kan nu wọn ṣèṣì pa tó kéésì òun náà ni ó tún dájọ́ mọ́ kúrò ní òun ni ó dájọ́ fún ara ọlọ́run láwọn olùmọ̀ méjì mi yàtọ̀ sí wọn ọba àmà ẹlòmíì ni ó dájọ́ àwọn sàhábà méjì wá dájọ́ pé àgbò ní ọ̀pá dípò ẹ̀yẹlé torí rẹ̀ ló wá sọ ẹran tó tún kọ́mọ̀ tó lè rí onáà ní ẹran kan tó ti pọ̀ jọ bí àwọn aláǹgbá yẹn wọ́n ń pè ní ọ̀bọ̀b àbí ọ̀bọ̀b ọ̀bọ̀b bọ́ọ̀dù bẹ́ẹ̀ mọ̀ṣẹ́ dẹ̀dẹ̀ bọ́ọ̀dù àti bá àtàkùn ṣẹ́ dà sí lórí yorùbá ń pè ní àwọn ó máa ń dàbí aláǹgbá ó máa ń súnmọ́ agéléńtì kò ní kéé tóbi tó agéléńtì tó wà ní sahara àwọn yẹn máa ń jẹ sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó di tí wọ́n ń jẹ níbi tí anábì ti fẹ́ jẹun wọ́n tó kalẹ̀ àwọn yẹn sì ń jẹ kàtà anábì dé Madina wọn anábì ah, wọn náà jẹ anábì ni à ah, ẹ má jẹ nǹkan yín wọn yìí jẹ ẹrú rẹ ìlú wa wọn yìí jẹ ẹrú rẹ ní ìlú wa àyìnbá jẹ ìlú wa òtúmọ̀ sí kan mẹ́jọ ọmọ bá débi kan ọkàn fìdí para rẹ ni o ṣùgbọ́n anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá tí oúnjẹ kan bá wà tí èsì pọ́lọ̀ ń ṣe léwọ̀ sára bí ọba fẹ́ jẹ kéé gbẹ́nu àtẹ́lẹ̀ oúnjẹ náà yóò bẹnu àtẹ́lẹ̀ oúnjẹ náà tòun ló ti sọ pé ẹ máa jẹ oúnjẹ yín kí ló dé tẹ̀yàn wá níjẹ́ ní òun jẹ́ nílùú wa ìgbé ìkọ̀sọ́ pé ká nìjẹ́ síbẹ̀ rárá àfi kí lọ sílùú kámẹ́ ni pẹ́ẹ́pẹ́ oúnjẹ táwọn kà fún nílùú tí wọ́n ní láfún wọ́n á lò ó kalẹ̀ kí gbogbo ẹ yí dáadáa wọ́n á gbé kalẹ̀ fún ọ pẹ̀lú ọbẹ̀ ẹ̀ wọ́n ti pè é tọ ọlọ́dún àpọ̀ sẹ́yìn lọ́gbọ́nà wọ́n á gbé kalẹ̀ wọn ni wọ́n jẹ́jà sí lórí tó kálukú wa ń gbé ìṣù kọ̀ọ̀kan ìṣù ó ti fẹ́ torí èèyàn wọ́n ń fa wọn jẹ wọ́n ń fa ọbẹ̀ náà ń fa ni ọbẹ̀ náà ń fa wọn. ọbẹ̀ jẹ́ ọ̀ èyí bí wọ́n jẹ lọ́wọ́ fún ọ̀dọ́ ọmọ oúnjẹ dájú dájú dájú dájú báwo. tánà bí ọba ní jẹ oúnjẹ kan kò ní bàjẹ́ sallallahu alaihi wa sallam. sòwúrò àwọn ẹran yẹn náà wà ní àwọn yẹn máa ń ṣọdẹ rẹ̀ wọ́n sì máa jẹ àgbọ̀dọ̀ ṣọdẹ rárá rárá. nínú hadithi Abu yìí wọ́n lọ pa ẹnu gbó ẹnu gbó. ọlọ́run lẹ́tọ̀ fún wa ní jíjẹ yàtọ̀ sí alḥimarul ahli yàtọ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀gbòro kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀gbòro tí ń bá wa gbélé ọlọ́run ṣe lé wa òun náà ti n ba wa gbele olorun le wa onaa ti koko je halal ó tó dọjọ́ ogun Khaybar ọjọ́ ọdún Khaybar ọjọ́ ọdún kejì lẹ́yìn hijrah nabi Muhammad sallallahu alaihi wasallam. kọ́dà gan lọ́jọ́ yẹn àwọn sàhábà wọ́n ti pa kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́kàn wọ́n ti dúnbù rẹ̀ wọ́n ti sún ọ̀ràn rẹ̀ sí wọ́n ti gé e dà sínú kòkò wọ́n sọ kutu wọ̀wọ̀ kálukú tí ń retí kó jiná káwọn máa jẹrán so Ànábì sallallahu alaihi wasallam ni inna Allaha wa rasulahu qad harrama alḥimar alahli ẹsẹ fún wọn pé Ọlọ́run àti anabi sallallahu alaihi wasallam wọn ti ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lílé wọ̀ látòrí lọ. so ọjọ́ yẹn náà ni wọ́n sọ pé ẹ tún sọ fún wọn bọ́lọ̀ wọn bá tún ti ṣe nikahul mut'ah ó sì lè wọ̀. ẹ bá mọ̀ wọ́n báwọn sàhábà ti ṣe yàtọ̀ sáwà ẹ̀mẹ́yìn gánà tó sọ fáwọn àjọjúmọ́ kókò dá ọlọ́run fẹ́ tako súnà nàbì sọ̀rọ̀ báyìí sílẹ̀ tí wọ́n mọ̀ sọ pé rárá ó sì kù díẹ̀ ó sì kù díẹ̀ bí ṣòkòtò rẹ lákòjú ẹni ṣòkòtò rẹ ń wọlé àbẹ́rẹ́ rí nǹkan náà gbogbo ìsàlẹ̀ ṣòkòtò ti dàbí tàwọn ẹni tó ṣe pé wọn ò gbádùn wọ́n sì tún ka bí ìsìnkú wọn tún sọ pé yẹ̀wé tèmi mọ wáyé ẹ má ṣe ń tẹ̀ra mi lógbó tí mo á wọ ṣòkòtò kábí ṣòkòtò àbúrò mi bí wọ́n ti máa sọnù ẹlẹ́mìí àwọn òkú wọn pẹ̀ láyé ọlọ́run ló sì ti máa kọ́ lẹ̀ tọkọ fún kálukú kọ́ lọ́wọ́ dàpọ̀ kọjá ọjọ́ pé ń tọkọ fún wa dára ẹlẹ́mìí ẹ̀mí ìhóògùn lóòótọ́ ṣùgbọ́n kò ní lè pa pálapàla lẹ́yìn ìgbà tó bá dàgbà náà ẹni tó lọ́wọ́ bá bá fẹ́ràn tó bá ti gbọ́ pé nǹkan ọ̀dá yọ pàtì lẹ́ẹ̀kan náà ni torí pé àwọn ọmọ alẹ̀ tí ọmọ là kọ́lọ̀ ń jẹ́ kojú rẹ ojú máa rí kó máa má wa. báyìí ni Umar báyìí làwọn sàhábà ridwanullahi alayhi immediately tẹni tó gbọ́rọ̀ lẹ́nu anabisọ́lá àṣọlá lọ jíṣẹ́ fún wọn báyìí tẹ̀rí kòkó apẹ̀rin tí wọ́n àti ẹ̀mọ́ bó ti ṣe tóbi tó àti bí iná ṣiṣẹ́ ń jó tí gbogbo ẹran yẹn A. Ah. bẹ́ẹ̀ ni wọ́n yí dànù la ilaha illallah láàrin ìṣẹ́jú kan síra wọn mú àwọn ẹni náà àtàwọn ẹni sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ wọ́n ti ṣẹ́jú jẹ wọ́n yí gbogbo kókó dànù ni kó má pé jẹ ma. àwọn ah, ọmọ akí gbogbo ẹ̀ láti títí yọ gbogbo ẹ̀ dákọ̀ ẹ̀ bá sọ ọdún sọ́ọ̀bù ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ nínú ara wọn tó kọ ààrẹ ah, rẹ̀ kìsà ti má jẹ lójú àwọn yẹn. subhanallah àwọn sàhábà yìí dànù wọ́n di ọtí náà yọtọ́ lọ́n sọ sí lé wọ̀ gbogbo ẹni tí bá lè kálukú ló yí dànù lẹ́ẹ̀kan náà àwọn akọ onímùsùlùmí ní sọ sí báyìí àbẹ́rẹ́ wọn tún kéde yẹn jù wọn nìkan máa ń wọ ọtí báyìí onílù báyìí ẹlẹ sádùúgbò báyìí ọ̀rọ̀ aláìsí bá bẹ́ẹ̀ oní ọ̀sọ̀ fúláyé o ẹ̀yin tẹ́ bá fẹ́ máa gbàgbà tọ́ tí ó fo àwọn ẹ̀rí gánà. La ilaha illallah níbi wàhálà wa tó fẹ́ gbọ́rọ̀ tó la tó fẹ́ túbà olóṣèlú jẹ́ kó dájú pé àṣewọ́n náà torí rẹ̀ ọlọ́run ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léléwọ̀ síbi gbogbo alamọ kẹ́tẹ́kẹ́tẹ́ àbá àdámà tó là ń pè ní kíni dọ́ńkì àbí mọ́ńkì ni kìkì náà gbogbo ẹ̀ ṣe mọ́ńkì ni àbí dọ́ńkì dọ́ńkì ọ̀kẹ́ ẹni Yorùbá ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ Tinubu kẹ́tẹ́kẹ́tẹ́ Tinubu kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n àgbẹ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ lé kẹ́tẹ́kẹ́tẹ́ nù gbogbo kẹtẹkẹtẹ orí ọ̀dà lórí lába himarun ahli himarun wahshi eléyìí tí wọ́n ṣe léèwọ̀ ní tilé àmì ìtọ́ àlórí ọ̀dà nínú gbé náà lọ́wọ́ tó kọ̀ báyà gbé tó náà lè báyà gbé tí màá rí ẹ̀ sá tí màá pé Tinubu nù ògbé ẹranko tó ní ìsísí gàlà lọ́wọ́ àjòkó lọ́mọ fọ́ra lójú àríyànjá làwọn ẹranko tó wà nùgbò ètò bá jẹ kó máa jẹran à yóò tíráì fún wọn jẹ náà ni torí ẹ èyí tí sì máa jẹ koríko yóò tíráì láti fi ọ létè ni ẹ̀yìn tó bá kọ́ ń sìn gàlà nù léyìn bẹ́ẹ̀ bá sọ́ra oníkálukú ní ó fàmì sí lójúbọ̀ tí ìwò rẹ̀ bá ti ń hù tí ìwò rẹ̀ bá ti ń hù tẹ́ẹ̀ bá fi lè wọ ibi tó wà ẹ̀ tí ẹ̀ lè lè súnmọ́ ọmọ ọ̀pọ̀ ní pọ́npọ́n pọ́npọ́n kí ni kí ni ẹ̀yin wo kí lọ́ pa á bọ̀. ìjọba ní kíláàsì ẹ̀ súnmọ́ ìhó rẹ̀ yẹn tí wọ́n fi lù yà lójú gùn ni. ókè ìjọba ajẹ́ náà tó a ló dé kẹ́tẹ́kẹ́tẹ́ ìgboro haramu ní jíjẹ rẹ̀ eléyìí tí èèyàn rí gùn eléyìí tí ń bá yàn gbélé eléyìí tí a máa jẹ buru haramu ní ká jẹ kí a ló dé ta ara àwọn èèyàn tí wọn máa kóru rẹ̀ láti agbọn ibì kan tí wọn lọ ta fún wọn nílẹ̀ Ìgbò tó ń fún àwọn jẹ wọn ni àwọn ṣèbí mùsùlùmí ni jẹ Ìgbò máa jẹ <laughs> Ìgbò máa jẹ ọlá tí wọn sọ àlùkà bí kò sọ pé ṣèbí mùsùlùmí náà gbọ́dọ̀ mutí àwọn káfíìrì mutí torí àwọn káfíìrì lọ ń tọ́tí fún abẹ́rẹ́ yìí gánà tó gbogbo ẹ̀ kọ̀tọ́ torí pé tọ́lá máa ti fi nǹkan kan léwọ̀ owó rẹ̀ náà di èèwọ̀. wọ́n á ṣe program kan nínú rédíò wọ́n sọ pé iye kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n máa pa á jẹ láwọn ìlú kọ̀ọ̀kan láwọn ilẹ̀ yíbo yìí lójúmọ́ kan wọ́n máa lé ní eighty. oúnjẹ kújẹ làwọn yíbo tọ́lá ń ṣe léwọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ èwo lè wọ lọ́dọ̀ tó káàbìrì wọn á jẹ fún àwọn mùsùlùmí ní lọ́ọ̀tà fún wọn abẹ́rẹ́ rí nǹkan mọ́ owó òfò pàtẹ́lọ̀ tó ṣe léwọ̀ kí lẹ́nu lọ́ọ̀tà fún wọn sí kẹ́tẹ́kẹ́tẹ́ kọ̀ sí fún bẹ́ẹ̀ lọ ìbò gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ bá rí mọ́ wọ́n ti kó lọ ilẹ̀ haúsá wọn ti kó lọ àwọn kan wọn jara wọn yàn láìpẹ́ yìí ọ̀rọ̀ káwọn máa kó lọ lọ ìbò àwọn tí fi ń dolówó wọn á gbọ́ pé wọn wà ní ọ̀dà wọn wá ń pè ń gbọ́ ń gbọ́ kí ni pé pé ẹ̀rọ ta tẹ́tẹ́tẹ́tẹ́ fún yíbo táwọn jẹ pé èèyàn jẹ lọ dáadáa a lọ́sẹ̀ tó wà nìyẹn jẹ ẹ ìgbà wò lè jẹ kí náà tà sí kí ló dé tó ọ̀ máa tẹ̀lé bẹ́ẹ̀ bá ní lọ mú tinú kẹ wá gbà kọ́dà wà gan ọ̀rà àbí òye wa àbá ti gbòòrò kàlà bóòlù ẹ̀sìn dá Tinubu mọ́ yàtọ̀ sí ti gbòòrò wọ́n lè jọra wọn ní dídá tó lọ́ọ́ da wọn àbá yìí tó ti Tinubu kò ní lè dúró sí yẹn kò sí bẹ́ẹ̀ tó sólókùn tó yọ̀ fẹ́ jákùn náà yọfẹ jákùnà tẹ bá ti súnmọ́ yọọ máa gbìyànjú ohun tó náà bá ní tó lè fi sẹ́yìn létí yọfẹ sẹ́yìn létí yàtọ̀ sí Tinubu dọ́sọ sí yàtọ̀ sí tìgboro dọ́sọ àmì pé àmì pé nǹkan gọ̀ là á máa fi ṣe ó bẹ̀ lọ́jọ́ ṣe bí kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí torí pé ìrora àmọ́ tó tó tún fi fún imú rẹ̀ pọ̀ tó tó ní jóni tó fún pọ̀ tó tún máa wọ̀ ọ̀ràn ni pé báyà ń bá mi ṣeré ara àmì àbọ̀ ni òṣùpọ̀ Tinubu à pé kí ni kálọ́ fẹ́ fọ́ Tinubu kí ló ṣe é tó náà bẹ̀rẹ̀ láti tàbí ọgbọ́n ṣe ọ̀rọ̀ pé kínní ìgboro lónìí. ṣògbà ló ti dá àmọ́ pé eléyìí báyìí yẹ ọlọ́run ṣe léyìí lẹ́tọ̀ àmọ́ tinú ìgboro ń kọ́ haram torí rẹ̀ ń tẹ̀ ń pa owó kówó yẹn ẹ sọ̀rọ̀ àwọn ẹ túbá lónìí kó tó dọ̀là. tọ́ àmẹ́sìn àti ti lé àti tinú halal ẹ̀sìn inú àtẹ̀sìn ilé halal ń jíjẹ wọn àbí òye wa torí délé ọlọ́wọ́ bá ti léyìn ẹlẹ́tọ̀ọ́ ní jíjẹ. ẹlẹ́bẹ̀ẹ́ sọ̀rọ̀ náà lè túlẹ̀ ó wá ń sọ fáwọn sọ̀hábà nígbà tí ti pa kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wọ́n wá ń pè àwọn sọ̀hábà gbogbo àwọn sọ̀hábà yòókù wọ́n wà nínú pé wọ́n gbé alẹ́ sàrám ẹlẹ́bẹ̀ẹ́ alẹ́ sẹ́nìkan nù yín sẹ́nìkan tọ́pọ̀ àbúkọ̀tàdà láti ẹ̀ ńgbà tó ti di pa àbúkọ̀tàdà ńkọ́ ògbé ìhram tó ní ẹ bá pa kétékété kétékété tẹ̀lé ẹ bá pa sẹ́ni kan bẹ́ẹ̀ ni tọ́pọ̀ aláṣẹ bẹ́ẹ̀ sẹ́ni kó òun èyí tó wọ̀ ní fún kọ́pa torí kò gbé alẹ́ ìhram ẹni tó wá sí ìwọ̀ fún láti ṣọdẹ tóun lọ sọ fún ẹni tó tọ́ sí láti ṣọdẹ ikú kó ṣọdẹ ẹran yẹn ànábì béèrè torí tó bá jẹ́ pé ẹni tó bí wọ̀ fún láti ṣọdẹ lọ́pa ẹni tó tọ́ fún láti ṣọdẹ láti ẹ̀ pé kọ́ pa ẹran ẹran yẹn di wọ̀ ní jíjẹ fún ẹni tó pa àtẹni tó pa fún ẹni tó pa nítorí pé ẹni tó jí ìwọ̀ fún lọ́pa láti ẹ̀kọ́ pa.

wọ́n lè tún máa ṣẹ́wà láìsẹ̀ láì wọ́n lè tún tí ọba tó tọba mọ̀ búra ní káwọn tó ṣe gbogbo ẹ̀ lórí rọ́ọ̀lù àwọn sọ̀hábà ní rárá o kìí sàwọn làwọn pa láti àwọn ò sì rán lọ́wọ́ lórí àtìpa ìyẹn ní kí ẹ gbọ́dọ̀ rán lọ́wọ́ lórí àtìpa káyí pé ọfà tó fẹ́ ta ẹran yẹn ọfà wa jábọ́ wọ́n wá bá mú ọwọ́ pọ̀ bá mú lẹ́sẹ̀ lóbi wá ta ẹran yẹn lọ́sà haram ní ká haramu ní ká jẹ abẹ́rẹ́ yẹn fẹ́ ká ma lọ́wọ́ ó wá ń gbọ́ ọ̀nà ibi wá bọ̀ ẹ wá ní jura wa mú ẹ ẹ kejì bẹ́ẹ̀ lọ ẹran yẹn ò tún ibi tẹ́ ẹ ti yín mú ẹran ti haramu pẹ̀lú ẹ gbọ́dọ̀ sí tí ó mú kọ́ rọrùn fẹ́ni tó fẹ́ yẹn kó rí i pé ìgbà tí wọ́n sọ pé rárá o àwọn akọ́lá pálásẹ̀ ọwọ́ kọ́tìlá tọ́ka tẹ̀ràn yẹn anábìyà ni fọ́kúlù máa baqiya min lahmih ẹ̀ńtọ́sẹ́kù nínú ara rẹ̀ ẹ̀ máa jẹ́ àṣẹ yìí ezegbe túláàsì ẹ̀ńtọ́ba fẹ́ jẹ kọjẹ ẹ̀ńtọ́ba fẹ́ jẹ kọjẹ tọ́ nínú al-Imam bukhari Muslim síra tiwọn wọn ò sọ síbẹ̀ pé anabi náà gbà ń bẹ ọ̀jẹ̀ ṣùgbọ́n wà náà àwọn ìwà ayáàtì mí pé anabi jẹ nínú ntòkù nínú ẹran ẹsẹ̀ rẹ̀ anabi náà jẹ ń bẹ eléyìí túmọ̀ sí pé ẹni tó ti gbé ihram kò gbọdọ̀ ṣọdẹ kò sì gbọdọ̀ ọ̀rẹ́ ẹni tó fẹ́ ṣọdẹ lọ́wọ́ láti ṣọdẹ tí wọ́n bá wá ṣọdẹ láì jẹ́ kó lọ́pọ̀ àwọn láti kó ṣe kò sì fi nǹkan kan ràn wọ́n lọ́wọ́ tó bá tó lè jẹ nínú ẹran tí wọ́n ṣọdẹ yẹn. eléyìí jẹba. bí ẹ bá jẹ pé èèyàn ti gbé ìsìlám èèyàn wá wọlé oúnjẹ wọlé oúnjẹ mọ́tíkà wọ́n á lè ràn àgbẹ̀ ló ń fẹ́ kí ni kò sí kò sí tó burú mẹ kápẹ́ wọn tẹran àgbẹ̀ǹgbẹ̀ kò sí tó burú pé ó wù ọkọ lọ sọdọ rẹ ó sì sọ ọ̀sọ̀ fẹ́ni kọ́kọ́ bọ̀ sọdọ rẹ àbí òye àyàfi tó bá jẹ́ pé àwọn ẹni tó ń kó wọlé wọn á máa sọdọ rẹ nítorí àwọn ẹni tó fi gbé ìhàmù ìgbà náà ni òní tọ́ pé ká jẹ́ káàkiri wọn máa sọdọ rẹ nítorí ẹni tó fi gbé ìhàmù ìgbà náà ni òní tọ́ pé kí á jẹ́. náà àwọn ọdẹ tiwọn náà ń kọ́ káàkiri wọn lọ́dẹ ṣe á ara wọn káwọn dẹ́mbì àníkà sọ̀rọ̀ afẹ́ra tóró lóògùn ni wọn o àbí ẹ̀kọ́ ni ọmọ ògùn ni wọn ògùn ti gba ògùn dépò ògùn ti lé ògùn ògùn àbí òye wa àwọn ògùn yẹn tẹ́lifù wọn á ògùn kan tó jẹ́ mùsùlùmí rí kò sí ògùn ò ní jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí kò ní ògùn wa sọdẹ wa fọ sàǹkó lórúkọ ògùn lórúkọ ògùn mẹ́tẹ̀ẹ̀ta ló ń pẹran yìí wọn wá ń jẹ ọpọtìlà ọlọmọdé ajẹjẹkújẹ àbí òye wa ẹlòmíì tún lẹ́ran àgbẹ̀ ní ìsìtọ́ tí ìyẹn ń dojúmọ́ ìbá àwọn sọ máa ń gbé ẹran. yóò kẹrẹ bíi kíní tó ń gbé kọ igi lórí ọ̀nà tí wọ́n mú àti hàn yín pé sẹ́ẹ̀rà àbẹ́jò tí wọ́n gbé kọ tí wọ́n pè sẹ́ẹ̀rà ọ̀nà mẹ́jọ àjẹjẹ kújẹ. fàhọ̀lẹ́lẹ́ ọ̀dà sí i gbé mọ́tò yín bá gbá olóńgbò ni bá sọ̀kalẹ̀ ẹ̀ máa ń wá bolo ṣubú sí i. ká ní ìjẹkújẹ àbí ẹ lè dá ọ tọ́lá tó mi máa jẹ ọ. ṣé jẹkújẹ ni àbẹ́rẹ́ kí lọ́sọ̀ọ́ di jẹkújẹ? náà ẹ sọ̀rọ̀ ọgbẹ́ ẹ pé jẹkújẹ ẹyin yẹn ló disqualify rẹ for eating fáwọlẹ́lá anábìsọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ gbogbo ẹranko tó bá ti lé ní ọ̀gá haram. ẹnìkan wá wa mọ́tò lọ́jọ́ kan lọ́nà àdúgbò ń bẹ̀ òun lọ wájú wa à ń bọ̀ lẹ́yìn mọ́tò rẹ̀ sọ báwo ló ń bò ní gbogbo ẹwà tó kalẹ̀ ní mọ́tò ah, ọ̀hún ọ̀gbọ́n mọ́tò pẹ̀lú ẹ̀ ń jẹ jẹ gbogbo <laughs> ẹ̀yin dàbí ooru ẹ̀ ẹ̀ dàbí abẹ́rẹ́sẹ̀sẹ̀ máa lé ló kánú gbó ebi gbòòrò lọ́la tó kó wọn ògèdè ń torí délé èèwọ̀ ni ká jẹ olóńgbò síbẹ̀ tí máa dọ́fà lù torí pé olóńgbò ní eyín ọ̀gbọ̀n ọ̀dà tó bá wá yé wa báwọn àjẹ́ wípé tó bá tí wọ́n máa ń tẹ́ràn àgbẹ́ nírú mẹ́kà àwọn òrìrì òun fẹ́ àwọn òrìrì ń gbà tó bá lọ. tó bá sọ wọn burú máa jẹ́ kọ́ pọ́ntìlà torí kọ́ ogún ogún kò tó gbogbo gbogbo orí orí jókòó kò ju nàìjíríà yìí náà lọ nàìjíríà kọ́ lágbọ́n lẹ yorùbá àwọn ogun tó nítorí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun gan ti tontoli àwọn èèyàn nírò mẹ́ta ọmọ lọ sọdẹ síbẹ àwọn orin nǹkan pa àgbọn kò ní jẹnu haram ibi tọ́jú di haram bí kéèyàn lọ sọdẹ arafat ẹ arafat kò sí nínú haram ìjọba sísọdẹ ní arafat sí sí arafat fa wọn àbí yíyàgbẹ́ sí àràfàt àti lílọ sọdẹ ní àràfàt tí ìbá sàtìkọ hajj ọyàtọ̀ àbí ọyàtọ̀ ọyàtọ̀ àwọn arí nǹkan ìyàlẹ́nu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà wọ́n ní wọ́n mú wọn lọ́dún kó tó di jọ àràfà kálukú lọ yàgbẹ́ sára ee láyé láyé ọ àdàgbẹjọ sínú àràfà ní mọ̀ àràfà ló mọ̀ nígbẹ̀ la hawla wala quwwata illa billah wọ́n tún fi kún sí àwọn ẹni tó ń fọbẹ̀ mọ́ wọ́n àtàwọn ará àwọn kan mú pé ó dàbí ìgbà táwọn èèyàn yìí wá kó pọ́tìrì láti wá yàgbẹ́ àti wọn wá bá àwọn ètò wọn wá bá wọn níbẹ̀ ni àwọn màmá wá yàgbẹ́ kí ló dé tòrọ àwọn àfa àwọn wọn ṣe fatuwa fáwọn lé àwọn fatuwa òfò. pé gbogbo ẹni tó bá rí gbẹ̀yà sí àràfà yóò owó. A'udhu billahi minash shaitanir rajim tọ́lọ̀ tí wọ́n mú apá kan nù wọ́n. tó ń torí eléyìí eléyìí ti ká ọ̀sán ọ̀la tó bá ní àyàfi nǹkan tí ọba rí pọ́pọ̀ ń kọ̀ ó lè nínú ìjọba kù nínú ẹran rẹ̀ ìwà àyàká sí ló náà ṣe kíni kò náà náà yàtọ̀ ẹran ni wọ́n ń jẹ níbi dining mat wọ́n gbé síwájú táwọn sàhábà yóò jẹ tó lè wọ́n jẹ kí ló dé ó ní wọn ìjẹ́rú ẹran bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn èèyàn tó ó ṣòro kẹtùrú káná tuntun bá sọ ẹ máa ṣe kó wọn máa ṣe àyàfi tó bá ní sábàbí àjọba adéṣì tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ ti ọ̀ṣọ́àb ọmọ àjẹsẹ́nà ẹlẹ́yìí kọ́lọ̀ kó yá mi sí wọ́n ló fọ àlẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àìsọ́lá lẹ́gbọ̀n kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ó gbọ́n lẹ́gbọ̀n kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó.

àmàdúpẹ́ fọlọ́ tọ́lá ẹ̀ ló ní àmínẹ́tù àmínẹ́tù wa ìwé ẹ̀ náà àmínẹ́tù kí ni wọ́n sẹ́kẹ́tẹ́rì àtù sẹ́kẹ́tẹ́rì àtù ẹ̀ẹ́dẹ́ sẹ́kẹ́tẹ́rì bìnrin ní jẹ́ àmínẹ́tù lédè lárúbáwá ṣùgbọ́n orúkọ ìyá ànábì sallallahu alaihi wasallam nìkẹ́ni àmínẹ́tù.

àbí àbò àbò àníná àbò kíni àdáyébá sọ pé àbò àníná ìyàrí ni àbò àníná lọ. àbò tí kéèyàn náà kọ sí time eh, post rẹ̀ pé àbò àníná kí ni ó ṣe nísìnyí wọ́n yí padà sí kíni àbò àníná kí ó ṣe ààrẹ double a sáwọn ọlọlá hmm. so m i n a h abu amina ẹni tó bá ti pé dáadáa ẹni dáhùn sẹ́yìn sẹ́ni mò ń pè ní pèkúpè ló ń pè ọjọ́ bó ti jẹ torí ẹ̀ ìyá ànábì wa sọlọ́mọ àṣọlá ń jẹ́ amina ara Madina lọ láti ní àwọn bẹ́ẹ̀ ni Najjar àwọn ará Madina láti inú wọn ló ti jáde ẹ̀yà tó tóbi jù ní Madina ìgbà tó lọ wo àwọn fámìlì tiẹ̀ ọlọ́bẹ̀ wọn ò ń padà bọ̀ àmọ́kà lọ́sẹ̀ láìsí ní àbúwá àyè yìí ìgbà ló ti sọ láti bẹ wọn sí sí. tọ́ gbàdáwọ̀ bí wọ́n wà ní dédé àyè yìí àbíkọ́jọ́ pé wọ́n dáná lànàbí wà kéde àbúwà gbogbo olúyẹn náà wà dùn sí o tọ́ba ajá ti lọ lọ́nà kan ọmọ ká signpost àbúwà wàdán àbí ìyá ọ̀sán ọmọ rí àwọn ọkọ̀ àwọn àdúgbò kan gbogbo ìtọ́ka ní ìsìn wàá rí pé ń bẹ sísè wọn àṣẹ́ǹjì kọ̀ tọ́ alábi wa wà mbẹ yẹn bóyá wà dán àbúwà lọ́wọ́ ìyẹn ní pọ́kàn náà ń tọ́ wa ní í ṣe iyèméjì ó ní ẹ̀bùn ní wa Nabi sallallahu alaihi wasallam kí ẹ máa ṣe ìkiri kan odidi kẹtẹkẹtẹ ẹnu gbó yẹn ló gbé fáànàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ dẹ́hùn àlẹ́ yìí anábì dá padà fún anábì dá padà fún pé ẹ ń fẹ́ wọ̀kàl sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ẹ ń fẹ́ ó sàgbà mọ̀ bùn ọ́ tí wọ́n bá ń gbẹ́dùn bọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ah sọ̀rọ̀ àti dùn ọ́ nù ó sì gbèdé tó ní ẹ̀bùn ní pé kí ni ẹ tóní búrẹ́dì ní ekó mọ́tò rà nǹkan yóò wù wọ́n lọ́wọ́ àbí òní wúwo débi tẹ́ búrẹ́dì yóò wù wọ́n ni wọ́n náà dá wò lọ́la kó o bòyàn lẹ́bùn wá ní nọ̀ọ̀nọ̀ kan gba iná ẹ̀fọ́ ó tún tún ẹni tó bò lẹ́bùn wò pé á ah, àti ẹ̀ bú lọ́kùnrin tó torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá kọ ẹ̀bùn sẹ́ni tó boni lẹ́bùn lọ́wọ́ wúwo ní wúwo. arábìnrin ni ẹ ṣe àtọ ṣe arákùnrin ṣe é ṣe pé mo ti wá gbé e déwèé rẹ. arábìnrin ni iná lẹ́nàrú dùnkù alẹ́ ìlà àná hẹ́rọ yóyọ ah, kéèyàn máa sọ àsọyẹn ọ̀dà púpọ̀. ìfẹ́ <laughs> oríṣiríṣi nǹkan ló lè wá bẹ̀rẹ̀ tàbítọ́ náà bá ti kó omi ọgbà bàbá dá ti dá sí bàbá yẹn o bàbá yẹn ọ̀dà ọ̀ gbọ̀ngbọ̀n wọn ni ah, ìyẹn dáadáa tó ta lè yẹn dáadáa mo rò pé yé ha ṣàlàyé anábì ni hàn kọ́ lọ́wọ́ rẹ nítorí pé ọba àjẹbùn ṣùgbọ́n tó múni kọ́ ọ ni pé àwa ti gbé ìhram ẹni tó wà nù kó ti gbé ìhram ni wá sọ̀rọ̀ pé tẹ́ ẹ bá ti mọ sábàbí tó kò nídìí kẹ́ ẹ máa fún nǹkan ní tòmátì ìfètì ẹ̀ mọ́ tó eléyìí túmọ̀ sí pé àlàásùlù ni pé tẹ́nìkan bá bọ̀ alẹ́ bùkà mọ́kọ̀ yàrá pé njẹ́ yẹ kí a ti mà nínú ẹ̀mí wa ni pé gbogbo ẹ̀ tó bá bọ̀ alẹ́ bùkà gbà nítorí pé ẹ̀bùn wọ́n máa bọra wọn ni kífẹ́ ò lè bá wà ẹni tí ó sì ní tó ní lè buni lẹ́bùn kàgbà gẹ́gẹ́ bí ẹni tó ní ju ni lọ kó ti ṣe lè buni lẹ́bùn kàgbà gẹ́gẹ́ bí ẹni tó ní bí ìyá ti ṣe nínà sí lè buni lẹ́bùn kàgbà torí ń ṣe ni wọ́n máa fi pe ìfẹ́. yàtọ̀ sí sàrà sàrà ní í ṣe pẹ̀lú àìní ló jẹ́ kí wọ́n fún ọ àìní ló jẹ́ kí wọ́n náà gbà àìní tí ìwọ wà nínú ẹ̀ lójú kí ẹni tó ronú sàrà òru kàn pé sàrà nì ipò àìní tí wọn náà wà ilé ni kò tẹ́wọ́ gbà kó tún máa dunnú eléyìí tó túmọ̀ sí pé ìgbà tí wọ́n wà nípò ẹni tí ò ní wọ́n wá fọ́ ní ìfẹ́ ànábì ni sallallahu alaihi wasallam irọ́ lásán ọ̀jẹ̀ ìyà torí ká ànábì sallallahu alaihi òun dé wọ̀ fún láti ó sì jẹ́ wọ̀ fáwọn ará ilé rẹ̀ láti jẹ sàrà ṣùgbọ́n àwọn akpọ́nú o ni wọ́n tó wá sàrà oníṣẹ́ bá tẹ̀ ya torí ẹ̀ téèyàn bá ní tó bá fún yẹn sàrà tí kò gbà ó burú kò burú ṣùgbọ́n ní wọ́n wá jẹ́ pé gba sàrà nìkan ló ti gbé lọ́wọ́ àmọ́ ń bára yẹn téèyàn dá kọ̀dá o. torí pé èèyàn ní yé tọrọ kò ní yé tọrọ títí tó fi wájú ọgbìn dàrúkì yàrá láì sí èkìrí ọ̀ràn kálẹ̀ tọrọ èkìrí ẹran máa dínkù lójú ẹ èkìrí ẹran máa dínkù lójú ẹ á èèyàn ò rí ìrìn àwùjọ ọgbìn dàrúkì táwọn ojú mi gidi ìbùn lásán nǹkan tó wa ni lásán náà tó kanko tí ò ní ń sọ tó bá jọ gbẹndà ẹ ẹ àwọn bára ati ń bára àti pure bára ẹ rojú ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ sí ara ń bẹ nù sì ti mọ̀ látàrí pé ó àwọn ti sọnù àbí òye <laughs> eléyìí jẹ <laughs> wọ́n bá sọ̀rọ̀ ní wọn ní òun bí àfa ọ̀kan náà àwọn ṣé làwọn máa jẹ kò tó ìbéèrè wọn ní ní dáhùn níbí ẹ̀yìn rò pé làwọn ẹ̀kọ́ máa jẹ ẹ̀ dáhùn túnbọ̀ sí kẹ́yìn gan dọ́ǹpù sàrà yẹn sí ọ̀dọ̀ rẹ̀ la hawla wala quwwata illa billah. tí a bá ń jẹ́ ọjọ́ bá fẹ́ sàrà kò ní nìkan ọmọ sakọ́rọ́ ọgbà. àmọ́ ní wọ́n á ní sàrà nínú ẹ̀fẹ́ lòmù àbí òye wa ẹ̀fẹ́ lòmù. torí ẹ̀ ló ti jẹ́ pófin ọlọ́ńdá lórí pé kí wọ́n má rò pé òní tó fi wá fún ọ ní zakat iye tó kọ́ nínú zakati yẹn wọ́n àti yọ nígbà tí yẹn sàṣọwó nù torí ẹni tó ní kò gbọdọ̀ gbanú zakati zakati náà sàrà ni àbí èsì sàrà sàrà ni ṣùgbọ́n sàrà náà wọn ó túmọ̀ sí pé anabi máa ń gbẹ́bùn anabi máa ń gba ẹ̀bùn. ó sì túmọ̀ sí pé ká máa bọ̀rọ̀ ẹni lẹ́bùn ó ń bẹ tí islam fi ṣe kíni tó fi kọ́ wa tó fi kọ́ wa. sòṣùgbọ́n ẹni tó gbà títà rí tó fẹ́ gbé ẹ̀bùn anabi sallallahu alaihi wasallam anabi dàmà wọ́n ti èsì kí wọ́n gbé e sínú kọ̀ńténà àbí èyí wa anabi ti rí nǹkan fẹ́ fún èsì kí wọ́n pọn léwé. àbí èyí wa àhàn káwọn máa sọ́ra fún mi máa kẹ́dùn léwe torí pé tẹ́ ẹ máa kẹ́dùn léwe ẹ ti di kẹ́ni tẹ́ ẹ bùn lẹ́bùn rò pé nǹkan kankan bàbàrà kan lẹ́bùn tí ò wọn ní ọ̀nà ọ̀nà wọn wọ́n ti wá rò pé nǹkan kankan bàbàrà ni wọ́n ti wá gbé wọ́n ti wá gbé kalẹ̀ pé yóò tẹ̀sẹ̀ méjì kó o tó jà ó jẹ́ fẹ́ jà lọ́wọ́ àti búrẹ́dì ti bu àti búrẹ́dì sọ̀rọ̀ pé wọ́n ti di àwọn tó ti rí kí búrẹ́dì ni bọ́bá jẹ́ jíjẹ yóò tètè jẹ́ yóò tètè bá ọmọ ńkọ́ wọ́n tètè jẹ́ àmọ́ sáánà ń pọ́n búrẹ́dì lórí gbogbo ẹ̀ ti di gírìn eléyìí túmọ̀ sí pé tó bá fẹ́ bóyá lẹ́bùn pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú nǹkan tí máa bàjẹ́ kò ní ìdíkọ́ ọ̀kan níbi ni ọ̀kan lè wò torí pé ìdùnnú tiẹ̀ ẹnikẹ́ni tó gùn lẹ́gùn yẹn kò fi ṣàǹfààní yọba àwọn gan lọ́kànjẹ́ tó bá padà gbọ́ pé nǹkan yẹn padà bàjẹ́ kó tó di kó fi tó di kó lò so kámẹ́jẹni tí ẹ̀tànjẹ́ ò ti pọ̀ ju ẹ̀bùn tó fẹ́ bùn yẹn lọ torí pé irú àwọn akíní ewé tí máa fi pọ̀ nǹkan o ó lè wọ́n ju ẹ̀bùn tá a fi sínú rẹ̀ lọ́ngbà mi tó kámá tàn ara jẹ ó lè jẹba gbàtà náà bí wàá kọ ẹ̀bùn tó ń gbé wá fún mi tọ́wọ́ kékeré ṣe ààyè ẹran ló gbé wá èyí tí wọ́n ti dú ló gbé wá nínú àdìsí alákọ̀ọ́kọ́ ẹ̀ka bùkọ̀tẹ́ àdá ìgbà tó ń pẹ́ran ànábì béèrè sẹ́yìn lẹ́yìn ọ̀pá ni wọ́n làwà kọ́ sẹ́yìn lẹ́yìn tọ́ka sí wọ́n làwà kọ́ anábì náà jọ ń bẹ̀ ṣùgbọ́n lórí anábì ní àfẹ́ nítorí tí mo akọ ni pé a wà nínú ihram àwọn olùmọ̀táwọn sọ pé rárá kò bá àmọ́ jẹ́ ẹni tí ó gbé ihram lóní kó pẹran kò bá àmọ́ jọ ńlọrọ̀ wọn lọ́jọ́ ti rí pa sẹ́mbàtà ti pẹran gbé sẹ́ni tó wà nínú ihram kò gbọ́dọ̀ jẹ ẹran anú gbẹ kò gbọ́dọ̀ jẹ wọn nítorí pé àlọ́ bisalòlá àti sàkóso ẹ̀ béèrè ńṣe lọ́gbọ̀n sọ pé àwọn ọ̀fẹ́ jẹ nítorí pé àgbẹ̀ ìfà ṣùṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé rárá eléyìí ńdọ́tọ̀ka sí ni pé ńṣe lànà ìṣòro máa ṣe ńlá pọ̀ láti gbà tí ó sì sọ fẹ́ nìkan sẹ́nu àwọn sàhábà láti gbà torí kó padà hàn sẹ́nu ìṣòro máa ṣe ńlá kọ́kan nínú àwọn tó wà pẹ̀lú rẹ̀ lọ́pàá láṣẹ tó kó ṣe kínní kọ̀pa àbótiẹ̀jẹ̀ kó ràn án lọ́wọ́ láti ṣe láti pa pàṣẹ lè sọ àdìsí méjèèjì pọ̀ nù ọ̀dà tọ́wọ́ atọ́ tàbá ti wéyìn ra nǹkan jáde ẹ̀ tọ́tọ́ ká jáde ẹ̀ àlejẹ́ tá àlejẹ́ màálù àlejẹ́ ràkúnmí nàám àwọn ẹlòmíín sọ pé no àwọn ẹlòmíín sọ pé yes èwo lẹ́ mú èwo ni lá <laughs> ó túmọ̀ sí pé ẹ lè jáde ẹ ẹ lè jẹ ràkúnmí ẹlẹ́jẹ̀ra màálù gbogbo àwọn eléyìí halal tayyiba torí pé wọn kì í ṣe ẹranko tí wọn máa ṣọdẹ rẹ̀ wọn kì í ṣe ẹranko tí wọn máa ṣe ọdẹ wọn. kílẹ̀ ìdáyọ̀ ajẹ́pọ̀lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ó ti léwọ̀ fún wa láti ṣọdẹ nínú haram ó sì ti léwọ̀ fún wa láti ṣọdẹ lẹ́yìn ìgbà tá a bá ti gbé al-ihram kókó ní wọn pè ní ihram làníyàn àníyàn ká fẹ́ ṣe hajj tàbí ọmọra so aṣọ táwa wọ̀ pẹ̀lú àníyàn yẹn ìmọ̀ ń pè ní tẹ́wọ́bọ́l ihram aṣọ ihram tẹ́wọ́ ti wọ́ṣọ ihram yẹn so tá a ti ti dàníyàn ká tó wọ̀ gbogbo ibi tí ẹran tá a lè sọdẹ rẹ báwa a gbọ́dọ̀ sọdẹ rẹ ẹ jẹ́ ká dúró níbi báyìí kọlọ ọba kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kọlọ wa lọ lórí àti máa fi ń dá àgbọ́yé sí wa

náà ààrẹ kò fẹ́ ẹ̀ ẹranko wọ́n ní bí ọ̀dà fi mọ́tò gba ẹranko ẹranko tó náà ń ṣe jíjẹ lè torí pé wa láti pa ẹranko eléyìí tó ṣe wípé àfi nǹkan lu òfin kù èsìké dúdú la lu ọlọ́run sì lé wọ̀ pípa jẹ àyàfi tó bá ń ṣe ẹranko yẹn wọ́n ti gbà àwa wo situation tí ẹran yẹn wà pé ẹranko yẹn lè ó lè yè ó lè yè tá a bá tọ́jú ẹ̀ tó tẹ̀ bá pa ń gbà yẹn ńlá kọ̀kọ́ bọ̀bẹ̀. àmì ìjà ti mọ̀ pé à ipò tó wà kírísítà yóò kú náà ipò tó ẹ bá ju kọ̀ bọ̀bẹ̀ ọ̀rọ̀ pé yé wa ọ̀ràn kò tó ẹ lè jí látàrí pé má tó gbà ẹ wò pé kọ̀ǹdíṣàn yẹn kò tí ì wọ́ọ̀sì lórí kí tẹ bá tọ́jú rẹ̀ yóò yè omi tẹ bá du ẹ̀ lè jẹ àmì ètò ti wọ́ọ̀sì pé yóò kú yóò kú náà ní ọ̀rọ̀ bá ń dùn. òkú lásán òkú ẹran lẹgbẹjẹ náà àwọn ètò sọ. wọ́n lè yàn jẹta kúté lóko ọwọ́ amẹ́ran tó bá jẹ́ pé èèyàn bá ẹran yẹn láàyè èèyàn ò dùn bù rẹ̀ ńlọ́tọ́ kékeré jẹ. ẹ bá bá pé ó ti kú sẹ́nu tàkúté ẹ gbọ́dọ̀ jẹ́ olókùn gbèsè ara ni tàtò sẹ́ran kó tá a sọ́dẹ pẹ̀lú pa àyín níbà pẹ̀lú pa ata lọ́fà pẹ̀lú pa ara ajá ti kọlọ́ba ni pa wa kọlọ́ba ni mú wa tàbí wàtẹ́fẹ́ yìnbọn wàtẹ́fẹ́ takà wàtẹ́ ẹran ajá ẹ sọ pé bismillah Allahu akbar tó bá ń ṣẹlẹ̀ yìí pé ẹranko tẹ́ẹ̀tẹ́yìn nígbà gẹ́gẹ́gẹ́gẹ́ ní búlẹ̀tì bá ètò ẹ̀ta lọ́fà gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́fà bá ètò ẹran ajá ti gẹ́gẹ́gẹ́gẹ́ làjà rí pa òbọ̀ wa kú sẹ́nu búlẹ̀tì sẹ́nu ọ̀fà sẹ́nu ajá ọ̀tọ̀ kẹ̀jẹ́ tọ́ tó bá pé ẹran míì ní búlẹ̀tì bá ẹran míì ńlọfà bá ẹran mi ìlàjà mu wa kọtọ kájọ torí pé táwa ti fi fún náà lọ́wọ́ àkùrẹ́ sí kọ́ni búlẹ̀tì bá kọ́ni ọfà bá kọ́ni àjàpá ìdíbà tó ń jẹ ni. tọ́ tọ́ba wa jẹ́ pété àkúté lẹ́yìn jẹ kalẹ̀ ẹranko gan-an lẹ́sìn lẹ́sìn fi sùn. tọ́nù bẹ́ẹ̀ ọmọ ẹranko tí wọ́n padà wá gbàgbẹ́ yàtọ̀ sílẹ̀ yẹn gan tí tàkúté bá pa kalẹ̀ òkú ẹran lásán ni torí pé tàkúté ò sí nínú nǹkan tí wọn máa fi dẹdẹ táwa jẹ tí tàkúté bá mú kalẹ̀ fún wa ní Islam level o ṣe é pé ní àwọn ọdẹ level àti understanding àkẹ́ni pé tàkúté o ó mú nǹkan báyìí àbí òye wa kọ́dà jẹ ọlọ́dọ̀ sí wọn tí tàkúté bá mú ẹran ẹran wa yí alágídí tó fagídí já ẹsẹ̀ rẹ̀ mẹ́nu tàkúté. ẹ̀rẹ́ yìí wa tó wá gbé ẹsẹ̀ mẹ́ta lọ wọ́n lè wá dúró ẹsẹ̀ yóò fẹsẹ̀ ọ̀nà ni òní sọ ọ́nà yóò yẹn jẹ ẹni tí mo pé lábẹ́ òfin ọlọ́ anábì sọ̀rọ̀ bá obi lọ sọ pé máa òbí iná mi gbogbo nǹkan tó máa lára alààyè òkú rẹ̀ ọ̀pẹ́ yìí wa pé kí náà mú ẹran rẹ kọ́ wa fa ẹran òsì tí kù ètò ọlọ́fẹ́ fàṣẹ ńkọ́ kí lórúkọ rẹ̀ òkú mbèsè ọ̀gbọ̀dọ̀ bẹ̀ náà. ọ̀gbọ̀dọ̀ jẹ́ ọ̀gbọ̀dọ̀ jẹ́ ẹ bá ti pẹ́ ẹran wà ọ̀ràn wọn lọ́wọ́ ọ̀ràn wọn lọwọ, ọpa wọn láṣẹ ọpa wọn láṣẹ ọgbọ ìjọ torí tiẹ̀ náà ti pa. Na àwọn ẹranko kan wá wà ó ìsọdẹ tí ó ìsọdẹ tí fún jíjẹ. Tòun lè sí ọ tó ti gbé bíi lion bíi tiger àbí òye wa àbí fox ọ lè sí ọ tó ti gbé kọ́mọ ọba mi ọba báwo tó ọwọ́ náà láti pa àlàyé lẹ́yìn ọ̀wà àmọ́tẹ́ bá pàṣẹ jẹ wọn ìjẹrù haram na tó o máa ń ṣẹlẹ̀ láyé yẹn láàrin Mẹ́kà sí from time to time ń sànù wa sòfò àwọn ẹranko burúkú yẹn torí pé láyọ̀nù Sahara náà wà táìgà Sahara náà wà. tonti gbogbo ẹ ti jẹ́ kó dá kò sí koríko kò sí ibi tó nà ọ́ta sí kò sẹ́ran kò tí ọmọ ẹ̀jẹ̀ máa ṣe ọmọ náà òun náà ara rẹ̀ ọjọ́ ìpẹ́ sahara yẹn tó fara ní ma bí ìtẹ̀tàn lábá máa ń sọ fún wa gbéra láti ń lọ ó kó ìyàwó àtọmọ sínú mọ́tò tó wá ń tòkó tó wá jáde tó lòun fẹ́ tọ̀ àwọn ìyàwó àtọmọ́wà nu mọ́tò tó bí láyọ̀nù tó yọ tó tòkó tó fi pààmì táwọn ìyàwó àtọmọ́ ń wọ̀ tó àwọn ń sunkún wọn pariwo mẹ́ tẹ́sí ọ̀dí láyọ̀nù à ọlá pé ẹni tí ń jẹ ó wò pé yóò yọ òun débi kàrí àbẹ́ẹ̀gẹ́sì ẹ̀ ẹ̀ ẹni tí ẹranko yẹn burú dé àti fọ́ gíláàsì tún kó àwọn ẹni tó wà nù mọ́tò jáde kò lè ṣòro fún kọ́nà ọba kọ́ máa fi sọ̀rọ̀ sọ̀wà torí gẹ̀lẹ́ àwọn ẹranko yẹn ti ẹranko tí ẹ wá rí tẹ́wà ni ẹ ti wà fàmílíà ìwọ́n náà ti fàmílíà pọ̀ ẹ bá ti rí ọbẹ̀ rẹ̀ nù ẹgbọ́n náà tẹ́tẹ́ ti yanjú rẹ̀ kúrò náà kọ́ bá sọ́ra kí o tó fi tó ń jalè ó ti fi ọtún jọ ọ̀sán. Nàá pé pé ẹ̀bùn fífúnni lẹ́bùn fúnni ládàjì sàrà àti sọ̀nà kọ́tẹ́rì kọ́tẹ́rì ẹ̀bùn tó fún yẹn ládà ọlọ́gbà mi sàrà tó ṣe ládà ọlọ́gbà mi ọ̀lọ́lọ́mọ àmọ́ ládà máa ń pọ̀ pẹ̀lú bá níyàn àwọn bá ti rí sẹ́wọ̀n tó lè ṣe sàrà náà lè fún yàn lẹ́bùn owó àìníye tó tún bíyà abẹ́rẹ́ ọmọ yìí bẹ́ẹ̀ tó kó sí kò sí nítorí Allah tó irú rẹ̀ pọ̀ láyé wa yìí wọ́n gbogbo nǹkan tí ń ṣe kò sí nítorí ọlọ́run kò sí nítorí ọlọ́run àti ìdànù náà sàmọ́ pé sẹ́gun onílàdá ti sàrà lọ àwọn kò sẹ́ẹ̀dì tá a mọ̀ tó sọ wá náà àrí kò sọ. wọ́n lè bẹ̀rẹ̀ zakat olówó léèyàn tó bàkàtì owó lẹ́yìn ọ̀fẹ́ yọ ẹ̀ hàn ọ̀fẹ́ ọ̀hún akó bàbá yọ ọ̀kan lọ nánà kúnà tí ẹ̀ ní sọ́ra mọ́tò kó fáláìnì rárá ọ̀ mọ́tò bá ọ̀ ṣé wọ́n máa tó ń fẹ́ owó ni okó fún ní ìsìté ìbára mọ́tò tó wọn bá fọ́ ṣé wọ́n ní sọ pé mọ́tò lọ́kàn ẹ̀ dáńtà sí ọgbà tó wá ọ̀sán máa tó tó bẹ́ẹ̀ ṣe sá tó ń dorí pé báyà ìwọ nísìnyí ní tó wù ọ̀tọ̀ mọ́tò kìnnìkan mọ́tò tó máa jẹun àbẹ́rẹ́ ha tó ń tó bá gbé màálù lówó rẹ màálù náà ló gbé fáláìní ó ní kí mo ti bá yín ta ìgbowó owó kìnnì màálù ló gbé fáláìní ẹ ó lè má máa ta àtúnlọ́ kàn wọ wọ bàbá láàánú iye tó bá wù kọ́ ta kọ̀ọ̀kan ẹni tó ti jẹ pé wúrẹ́ lórí kí ní ọ̀rọ̀ zakatu rẹ̀ ewúrẹ́ ẹni tó ti pé oko ní àgbàdo ló kí ló fi yọ zakatu àgbàdo yẹn náà ni ẹni tó lówó ń owó náà ni.

tọ́ba lè padà sí mi kọ́ọ̀tù wá dàníyàn àmọ́ tó wá pé kò dàníyàn tó fi kó mi kọ́ọ̀tù ẹ̀yìn mi kọ́ọ̀tù tó ti wá dàníyàn ó ti dáràn kódà tó bá padà sí mi kọ́ọ̀tù kò wúlò mọ́. Aha gbogbo ọ̀ràn tá a bá dá tó ní ṣe pẹ̀lú kúta pẹ̀ràn tó mọ́tà náà láti pa ni àbí báwo bẹ́ẹ̀ ni mọ́tà láti pa tọ́lá àwọn aláìní tó wà ní agbègbè mẹ́kà àwọn ni wọ́n ní ìwà apẹran níbi tí èdè mẹ́kà ó gbé lọ mẹ́kà náà náà báyìí ló sọ. wọ́n ní wàá dúdú pé wà ní gbẹ̀ràn hara àti ní dẹ́dẹ́ rẹ̀ balẹ̀ máa bá àwọn ẹyẹ léèyàn ṣeré. ìjọba ti bá wọn ṣe ìjọba kú mọ́ ọlọ́pàá ọjọ́ máa lọ ọ̀rọ̀ jẹ́jẹ́ alálàájú bá pé ẹran tí ó pa fún tòmátò gan kò rí tí wọ́n máa wọ́gbọ́n dá fọlọ́ pé àbí káwọn ò tètè yá mi àbí káwọn ò ló tún lọ dáràn náà alẹ́ gbèsè náà. orígínì àti àtó alárinwájú àti rúkúnù nínú ṣe àkọ́kọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà kò sí rúkúnù àti wájú rúkúnù lọ́wọ́ lẹ́yìn náà sunna wájú lọ́wọ́ lẹ́yìn náà sunna ìyẹn ni pé táwọn kápẹ́ ní lọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó sọ pé hanabila àwọn náà sọ pé kíní kan jẹ́ wájú ọ̀tọ̀ sí ní rúkúnù ẹnu gbogbo wọn kò lórí pé arkan alhaj arba'a pé àwọn pillars ti ṣe hajj mẹ́rin alákọ̀ọ́kọ́ al-ihram ẹlẹ́ẹ̀kejì tawaf al-ifada ẹlẹ́ẹ̀kẹta as-sa'yu bayna as-safa ọ̀nà ni. òkúfú alùpùpù bíi àràfà a àràfà gbogbo wọn wọn kò lórí eléyìí sí arkanul hajj lọ́dọ̀ bí àmàlìkí àníjà wọn sọ pé náà ni gbogbo nǹkan àwọn sọ pé rárá gbogbo ẹni àwọn gẹ́gẹ́ bí ká sọkò ọ̀ràn yẹn ni wájìbù gẹ́gẹ́ bí tọwáfìlì tọwáfìlì wọdà ọ̀ràn ẹni ni ọ̀ràn yẹn kìí ṣe rúkúnù lọ gbogbo ẹ lọ́dọ̀ màlìkí àtúnà àbí ẹyọ eléyìí ní ṣe pẹ̀lú ìyapa tó wà láàrin òṣùlù mẹ́tàdù kọ̀ọ̀kan eléyìí kò lè ṣe ní láǹfààní torí pé mọ́dáàbù kọ̀ọ̀kan ìmọ̀kan wà tó máa ń kọ́ ní faculty of sharia nípa kí ni fundamental principles ti mọ́dáàbù kọ̀ọ̀kan. sọ̀tọ́ ẹ pé tọ́mọ ọ̀bá mà kò ní lè ka síra mọ́dáàbù kọ̀ọ̀kan sọ̀rọ̀ mọ́tò kọ́kọ́ kọ́ yín hundred level fundamental principles ti mọ́dáàbù kọ̀ọ̀kan tó bá mà tó bá gbá síra mọ́dáàbù kọ̀ọ̀kan mú wàá máa ma ìdí tán fi sọ báyìí ìdí tán fi sọ báyìí tó wájà ló ṣe jẹ náà ìbéèrè ti parí. سبحانك